Not, my lord, sir, I'm very sorry again, sir. Yes. Uh, even if your lordships are going to say, your, your brethren are going to say their piece later on, sir, at least you, all, my lord, well, you all should be arrested by saying it is either dismissed or is allowed. Huh? I was wondering if your lordship would not pronounce that it's been dismissed. So that. Um, what, what are you saying? I'm, so, I'm sorry, but, but I don't want to be confused, sir. I, have listened to your eloquent, theological eloquent judgment. Sorry, please, Leonard Senior. You don't have to interrupt judgment. We are delivering judgment and we are still on. Please leave the judgment where it is. My Lord, I'm very sorry, sir. If you are confused, when you get the judgment, you read it. No, my Lord, I'm not confused at all. Okay, then please. I'm, making, I'm making, a suggestion. No, you, you don't have to suggest to us how to deliver judgment. I'm sorry. I'm sorry. So you seriously think that all five of us wouldn't know that? Lord, wouldn't know what we want? My Lord, I apologize. I apologize. apologize. ọ̀gá jókòó ṣé wọ́n ló fẹ́ kọ́ wa ní ẹjọ́ tá a máa dá àbí wọ́n ló fẹ́ fi ọ̀rọ̀ sí ẹnu gbogbo àwa adájọ́ ta a jókòó síbi ṣé o fẹ́ sọ fún apá àmọ́ tá à ń sọ ni àbí kílé tó ń pàkúta sí ọ̀rọ̀ wa eléyìí lèsì tí wọ́n fún agbẹjọ́rò kan èyí tó ń ṣe aṣojú fún ẹgbẹ́ APC tí ó wà lẹ́yìn Tinubu gbámgbám wípé kí ló dé tí ó ń tàkúta sọ̀rọ̀ nígbà táwọn ń dájọ́ lọ́wọ́ tó wá ń nawọ́ sókè tó lò lábàá abá kí nìkan ní bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn ní àbá nìkan dá o ìkan ò lè jòkúta wípé kó jókòó pẹ̀lú àbá rẹ̀ wípé ọ̀rọ̀ hùhùn inú ẹlẹ́dẹ̀ ní gbé kó jẹ́ kí àwọn dá ẹjọ́ káwọn sọ tẹnu àwọn látà àárọ̀ làwọn ti wà ń bì ó ti rẹ gbogbo èèyàn eléyìí ni tí wọ́n fi dá lóhùn nítorí pé ọ̀gá yìí náà nawọ́ sókè yẹn agbẹjọ́rò yìí ó lóun lọ́rọ̀ tó ń fẹ́ sọ ó lóun lábàá tó ń fẹ́ dá kan tó máa gbé ìgbẹ́jọ́ lọ ó ní fọ́nrán tẹ́ wò tán òun ṣùgbọ́n èbó pọ̀ látàárọ̀ làwọn èèyàn ti wà lórí live show yìí tá a ti ń retí ibi tí ọkọ̀ máa fẹnu gúnlẹ̀ sí lórí ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n ń jẹ nípa ti presidential election tí ó gbé bàbá wa Tinubu wọlé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ dúró ti rí ìyẹn ọmọ nàìjíríà lókè òkun àti nílé ni oníkálukú dúró ẹ̀ tá à ń tẹ́tí sí ìròyìn ibi tí ọ̀rọ̀ yìí ó já sí tọ́pọ̀lọpọ̀ sì ti ń fẹ̀hónú hàn lórí ẹ̀rọ ayélujára bí láìfù yẹn ṣe ń lọ lọ́wọ́ náà ni wọ́n ń kọ oríṣiríṣi kọ́mẹ̀ntì síbẹ̀ tí tóbi ò bá wọlé kinní kan máa ṣẹlẹ̀ nàìjíríà o tí àtìkù náà ò bá wọlé àwọn máa dàrú ni o tó bá jẹ́ pé tinubu náà ló jámọ́ lọ́wọ́ àní gbà àní gbà o kinní kan ṣe kinní kan kinní kan bàjà ò jẹ́ apá ẹ̀ gùn jù tán lọ bẹ́ẹ̀ náà làwọn ti bàbá wa ààrẹ Tinubu náà ti ń sọ̀rọ̀ sókè wípé olódò demon nìṣó kò sẹ́ni tí ó gba oyè yìí ó ti móyè yìí jẹ ìwọ ọ̀nà ìwọ ń pápá ṣùgbọ́n a sì ń retí ibi tí ẹjọ́ yìí máa já sí ṣùgbọ́n ibi tí adé báyìí ẹjọ́ yìí ó ń fi hàn wípé ó dàbí wípé ààrẹ Tinubu ni ó máa gbégbá orókè lásẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ torí wípé gbogbo ẹ̀sùn tí àwọn alátakò pàápàá jùlọ Obi àti Àtíkù tí wọ́n fi kan ààrẹ Tinubu gbogbo ẹ̀ ní ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ yìí ní tribunal gbogbo ẹ̀ ní wọ́n strike out òyìnbó tá a gbọ́ nù ń tiẹ̀ àṣà ń gbọ́ strike out kò fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ eléyìí ó mẹ́hẹ eléyìí kò ní ẹ̀rí àrídájú tó wọ́n kàn ṣáà ń da gbogbo ẹjọ́ yẹn nù ní pé eléyìí ẹ báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ń tẹ́ ẹ lérò wípé ó rí báyìí báyìí ló ṣe rí bẹ́ẹ̀ sì ni twenty five percent ìyẹn ti Àbújá tí gbogbo èèyàn ń dúró dè wípé bóyá àwọn ni wọ́n máa fi ní kán tún ìbò ààrẹ dè lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni a ti ń rí nínú òye ẹjọ́ tí wọ́n ń dá wípé kíní wọn ò ní fẹsẹ̀ múlẹ̀ o ó ṣeé ṣe kó jẹ́ wípé ààrẹ Tinubu náà ni ó gbégbá orókè ààrẹ ò sì sí ń lé ààrẹ lọ Indian ẹrù bodò ààrẹ torí ẹni tó fẹ́ kan lodò lẹ̀rú ń bà àwa ní ká mú ìròyìn wá fún ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ wa wípé ẹ gbọ́ gbogbo òyìnbó ńláńlá tó ń sọ àwa náà gbọ́ pressure ti wà nàìjíríà ẹ ṣùgbọ́n ìwọ̀nba tá a gbọ́ la ní ká ṣe àkórí ẹ̀ àti àkójọpọ̀ ẹ̀ ká sáré mú wá fún yín ní fẹrẹjogi kẹ́yìn náà lè lóye ibi tí ọ̀rọ̀ yìí tó jọ wípé ó fẹ́ já sí ṣùgbọ́n ká mọ dúró kò ní pẹ́ tán fi dá mo lérò pé kò ní dọ̀la ẹ̀ ń tán bá ti dá lẹ́jọ́ pápápá láàmú tá a jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bóyá bàbá Tinubu ó mọ̀ continue lọ ni o wọ́n mọ̀ bá iṣẹ́ lọ àbí wọ́n fẹ́ tún ìdìbò ààrẹ dì gbogbo ẹ̀ náà là á mọ̀ ṣùgbọ́n kò jọ wípé wọ́n máa tún ìdìbò dì ó jọ ó ń jọ bí ẹni wípé ẹ ààrẹ Tinubu ó mọ̀ continue ni yóò mọ̀ tẹ̀síwájú ó dá ẹ̀yàn ọmọ Nàìjíríà kí lẹ̀yin lérò ẹ ẹjẹ́ ń tún sáré lọ gbọ́n tán sọ bóyá wọn ó lè rí díẹ̀ tú nínú èèbó wọn mo tún padà bọ̀ láìpẹ́ torí ènílè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ bá ń pín fọ́nrán yìí ná káwọn èèyàn tiẹ̀ gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn adájọ́ àti agbẹjọ́rò APC torí àwọn kan ti ń gbègbèkúgbè wọ́n ti ń sọ̀sọ́kúsọ kiri wípé ẹ ṣe bó ti rí ẹ kinní kan ló ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ ṣùgbọ́n nǹkan kan ò ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ ohun tó ṣẹlẹ̀ lẹ̀ rí yẹn wípé kò sí wàhálà kò sẹ́ta ẹni yẹn fẹ́ dábàá ni wọ́n sì ní kò sáàyè àti dábàá àmọ́ bí tẹ́jọ́ yìí ó kù sí ẹ fi lè ẹ fi mọ jógẹ̀ náà ẹ títí tá a fi mú ìdájọ́ gangan wá fún yín bọ́ba ti dà tán ní tribunal ẹ èbó pọ̀ ẹ kọ́ ọlọ́run ó fún wa gbọ́ ẹ bá ń pín kókalẹ̀ kókakó àfìrè pàdé láì jìnnà.